سيئات أعمالنا من يهده الله فلا مذل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أدى الله به أمانة السماء وأكمل به المحجة البيضاء ونور به الظلماء وكشف به الغموم والبأساء وأمن به من الحيرة والضراء صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه وأحبابه وأتباعه وعلى العلماء العاملين الذين فقهوا ففقهوا وبينوا وأوضحوا ووعظوا ونصحوا رحمة الله عليهم أجمعين وعلى كل من سلك مسلكهم ونهج منهجهم ولف لفهم إلى يوم ليس الملك فيه إلا لله سبحانه وتعالى عما يقولون علوا كبيرا أما بعد فأوصيكم ونفسي بتكوى الله فإنه خير الزاد ذكرا وعند الله للأتقى مزيد وأسأل الله سبحانه وتعالى أن يزكي قلوبنا وينورها ويهديها ويهديها فإنه ولي ذلك والقادر عليه ويمن علينا ويجعلنا من الذين يستمعون القول فيتبعون أحسنه إنه هو سبحانه هو الذي مدح هؤلاء وأثنى عليهم فقال أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب جعلني الله وإياكم منهم وأنقذنا من كل عمل وقول وفعل واعتقاد يقربنا من النار ويدخلنا إياها إن ربنا غفور رحيم adáwọ̀kọ́ fún ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run wa tí adáwọ̀kọ́ fún òun náà ló fi ìsìláàmù kẹwàá ó sì ṣe lójúlówó oore tí ó ṣe fún gbogbo ẹ̀dá rẹ̀ lápapọ̀ bó ṣe yọ̀ǹda ayé fún kálukú ká máa lò yìí ẹ́n bó ṣe àwọ̀tọ́lọ́wọ́ bá ṣe fún wàláhì mágàjí orin ni tí ò sí orin tó tó ọlọ́mọgbà lọ́wọ́ wa o adúpẹ́ fọ́lọ́wọ́ bá lórí ìsìláàmù tó fún wa kọ̀ wá ṣe ní ẹ̀sìn wípé bí wọ́n ṣe wá délé ní ìwọ̀n náà lè ṣe ń tọ́bá wù ọ wọ̀sọ́ọ̀mùn wáhì àwọ̀ ẹyọ kan ní ọmọ dàwà papọ̀ wọ̀sọ̀làwà tún wọ haida iye àwọn àrùn nǹkan tó pé ẹyọ kan náà ni wọ́n wàhájún wáhì wọ̀zẹ̀kẹ́tún wọ haida gbogbo ẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan ni bí mùsùlùmí bá pé ìjọba yìí àwọn kan báyìí àwọn tó jẹ́ ìpìlẹ̀ sí ó sì máa kí wá papọ̀ wípé ní ìjọ ẹyọ kan ni wá kò sí ní tó dàbí wa adúpẹ́ fọlọ́n lórí fa àtọ̀rọ̀ ìkẹlọ́n àti ìdẹ̀fánibà Muhammad sallallahu alaihi wasallam àtàwọn sọ̀hábà alìkẹrọ́m àtàwọn tán fi dáadáa tẹ̀lé wọn àwọn àfẹ́ẹ̀sìn àwọn onímímọ̀ ha tó ṣe tí ní wọ́n lágbọ́yé ẹ̀sìn àwọn náà tún wá sí kí ní o wọ́n tún wá fún àgbọ́yé náà ká àlàyé ẹ̀sìn yé kọ́mọ́ sí ọ̀gùn kọ́mọ́ sí ihò bèlé òkùnkùn gbogbo ẹ̀ lálẹ́ kedere nínú islam torí pé òun náà ní kíni o alimahajja tó lè bẹ ìdọ́ ìlànà tó funfun pin gbogbo tó fẹ́ sí ń bẹ̀ ọwọ́ àfẹ́lẹ́bù káàkiri bọ́ ọwọ́ adéyìn bọ́ ọwọ́ adọ́hùn ọba tọba ti di wípé ní ti di nǹkan míì gbogbo bí kọ ló ti máa ba ọmọ rí pé ní kíni o àjọmọ fúnra wa ń rọ́dùn lé lórí nígbà karambà nìkan náà tán pẹ̀rọ aláàfáà tọ́sọ láìpẹ́ ìgbà náà pa nẹ́bí ọlọ́run anẹ́bí suleiman ó fógun fẹ́ báàlì kìtì ni àwọn fún níbi tó ti ga pé láyé rẹ̀ mọ́ sọ̀rọ̀ bẹ́ẹ̀ mọ́ anẹ́bí ọlọ́run àbíbo àwọn anẹ́bí ọlọ́run ọ̀rẹ́ lẹ̀ báwọn bẹ́ẹ̀ nìkan bá jáde tó wá sọ tí ọ̀dà lẹ́tẹ̀kẹsẹ̀ ni ó gbèsè rẹ̀ pé láyé ò ní lọ hada huwal islam kí wọ́n tọ́ ọ̀fẹ́ ṣe kó limọ̀ yìí pé ní àǹtà alẹ́ abẹ́jìnà lórí kí ni o lórí ẹ̀rí tó fẹsẹ̀ múlẹ̀ lórí nǹkan tó lalẹ̀ kedere tí ò sókùnkùn bẹ̀ ni kò sí àyọ́sí bí àánú bá papọ̀ àwọn kan mọ̀ sọ pé gbàgbé kò sí fi ń jẹ́ bẹ́ẹ̀ náà ipe àánú papọ̀ nínú ayé wọn tó ṣe mòlúdì wọn náà mọ̀ ni o kò sí mòlúdì sẹ́ẹ̀ bánu bá papọ̀ kan àsàlábì sunday ni pé wọ́n ń ṣe àwọn àkọ́kọ́ níbo kò sí ẹ̀rí fún ni báwọn kan bá ń tásọ aláwọn ṣe tuntun ká aṣọ kíni ẹjẹ́ ká bẹ́ẹ̀ fi sàṣọdún ẹlòmí sàṣọdún bẹ́ẹ̀ sì fi sáńkì ẹ̀mọ́ fi

lọ́nà tó gbà kún rẹ́rẹ́ tó ikú tí yẹn náà tó bá lè tẹ̀lé àwọn àgbọ́yé yìí yóò rí wípé ní bíbéèrè kan bá ti ẹ̀jẹyọ tó ń gbà tó ń bá ti jẹ́ ájì lọ́wọ́ ìdáhùn rẹ̀ ti wà nù tó ń gbọ́ nínú àwọn àfọ́ onímọ̀ táwa kan ṣe kíni o táwa kan jẹ́ òmìnirúfẹ́ fún wọn àlẹ́ni mọ́ rahmatullah kọ́nà bá ní kí àwọn àfẹ́ẹ̀sìn dáadáa kó sàwà náà lẹ́nu ìkẹ́ láti máa tẹ̀síwájú láì ní fọ̀rọ̀ náà gùn púpọ̀ a máa gbé láti wípé ìdá ahramal hajj bi nusuk thumma nasiyahu aw lam

ló ń gbé àníyàn rẹ̀ aṣọ fún aláìmọ̀ ìgbà pé hajj tàmátọ̀ òun náà ní kí ni o yọ dé lásìkò àwọn àkókò hajj zolikọ́ádà zolihijjá àti shawal mẹ́tẹ̀ẹ̀ta ni àwọn àkókò hajj nù ni ọwá lè wá kan nú ọwá ọbọ wá di yahoo ọjọ́ kẹjọ nú oṣù sásìkò léyà òun náà wá jáde lọ́sàn-án dìde àkókò yìí jọ náà ọwá gbọ́ sọ́ọ́rà mi hajj wọ̀ hada huwa al-mutamatti'a eléyìí lẹ́nu tó ṣe kí ni ló ṣe hajj onítàmọ́tọ̀ àmọ́ hajj oníkìrọ́ọ̀nù àti múra ti hajj nǹkan ọ̀dà àpapọ̀ ni aṣọ ara mi ẹ̀bọ́ ti gbé ọba yìí kò ní bọ́ ọlẹ̀ sí ìparí tẹ hajj yóò wá sí sááyù tàfà àti mọ́ríwá yóò ṣe tàwáfù rọ́ọ̀kì kò ní bọ́ àsọ́ọ́lẹ̀ yìí pé mo ti parí ìkan fún ìkan tí è parí rẹ̀ ó di mélòó ó di méjì ẹni tó bá sọ́rọ̀ ìtọ́ báyìí ní pé ní hajj kẹrọ́ọ̀n ẹlẹ́ẹ̀kẹta ó ní pé ní hajj ìfọ́rọ̀ọ̀n hajj tó pé ní òun nìkan náà lèèyàn torí ẹ̀ kó nílùú rẹ̀ tó sì lọ́ọ́ limited ó ti yé báyìí nísìnyí naam Ok, nínú mẹ́tẹ̀ẹ̀ta yìí ọwá dà níyàn fún kan nú ọwá dà níyàn kan nú rẹ̀ ọwá di pípọ̀ wá rántí mọ́ sí ewu ah, ló ń wá sí inú gbogbo ẹ̀ báyìí ṣé tàmọ́ tó hàn ní ṣé kìrọ́ọ̀nù ni àbí ìfúrọ́ọ̀dù ló ń ṣe. alìmọ́mù abu hanifa rahimahullahu ta'ala ẹ̀gbọ́n tí wọ́n sọ ni wọ́n lẹ́nu tó bá láníyàn bẹ́ẹ̀ tó wá dàrú mọ́ lọ́wọ́ tí ọ̀wá rántí mọ́ kí ni ó ṣe o yọ darí ẹ̀ síbi pé ní hajj kìrọ́ọ̀nù lòún ṣe ni unlike irun ọ̀fẹ́ ti tẹ́kíbírọ̀ ọkàn ti allahu akbar ọ̀láníyàn tó ọ̀fẹ́ kí ọwá wọnú òrùn tán ọ̀sán ti pé ah wọn mọ̀ dáníyàn lẹ́ẹ̀kan bó ṣe wà wọn ò kí rọ ọ̀nà yàn mọ́ o ò ti bì iná fílà ìjẹ́yàn wá lè já àbẹ́yàn lè já méjì lọ́ra àwọn àfáà ń bẹ̀ àwọn kan ní kọjá mọ̀nàkàì kó ṣe kí ni ó kọjá àwọn kan ní mọ̀já torí ọlọ́run torí pé wà látúbù tìlú àmẹ́lẹ̀kùn ẹ mọ́ bá ṣe ẹ̀yìn jẹ́ àwọn tán ní kọjá ńkọ́ wọ́n ní torí wípé ọlọ́run ò ní ti gba náfìlà tí yóò fi sọ̀rọ̀ àyàn ọlọ́run bá ní kí àwọn àfẹ́ẹ̀sì lórí ọlọ́run wí ànábì rẹ̀ wí náà ọlọ́run bá ní sàlékì ìkẹ́ rẹ̀ fún wọn àmọ́ hajj ń jẹ́ ńkọ́ bẹ́ẹ̀ bá wá láníyàn tẹ́ wàá rántí àníyàn tó ń dà mọ́ yọ wá ṣe ń jẹ síra wọn tẹ́ wàá gbé kó léyìí tó dà níyàn tí ọ̀ràn ti mọ́ nì yọ wá sọ di kí ni o hajj qiran hajj tó ṣe wípé ní bọ́ba ti gbá tọ́ ara mi wọ̀ báyìí bí ọba parí dé hajj pátápátá kò ní ṣe kí o kò ní bá tọ́ ara mi lẹ̀. وكذلك عند المالكيه bẹ́ẹ̀ náà ni ìkejì ńkọ́ ok wọ́n kọ́mẹ́ntì ń bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ náà ni lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ alátẹ̀lé alìyìmọ́mù malik ibn anas rahimahullahu ta'ala pípẹ́ ní kíni o èyàn ó gbé kó ní orí èyí tó dà láníyàn tí ọ̀ràn ti máa ń nì yóò wá sí kíni o yóò wá mú láníyàn hajj kìrọ̀ torí ọlọ́run ìwọ tí ó ṣe wípé ní àǹfààní kí ajálára di nàìjíríà òun náà ni àmọ́ ń lò torí àǹfààní hajj tàmọ́tọ́rùn fáwọn tá a láti jìnnàjìnnà dá púpọ̀ nípa wọ́lọ́ọ̀hì islam ẹ̀sìn aláàánú ni tàmọ́tọ́rùn yẹ gbogbo tán ní ọmọ ṣe tọ́ ọba ti parí iṣẹ́ òmùrọ́ tọ́ ọba ti gbẹ́sọ̀ ọgọ́rùn ọba ti gbẹ́sọ̀ ara mi lẹ̀ gbogbo tán ní tó jẹ́ ilé tó jẹ́ ìwọ̀ fẹ́ tó wọ sọ ara mi hun gbogbo ẹ̀ ní ó dẹ̀ sọ fún ọ. yóò ṣe kí ni yóò di ẹ̀tọ́ fún yàn láti máa ṣe títí fa tásìkò hajj òfin tó ìwọ náà wá wò wò ní ọ̀pọ̀lọpọ̀ wa tá a nǹkan káàkiri òwú lóríṣiríṣi ẹlòmíì gan kódà pọ̀ mọ ọ̀ràn tí ń bẹ níbi wípé ìtọ́ pa nílùú haram láyé àbẹ̀wọ̀ nínú aṣọ mi tó ń wọ̀ pọ̀ mọ kókò yẹ fún wọn pa ìṣe lójoojúmọ́ tó bá kó mọ̀ fáwọn ní ti gbọ́dọ̀ ṣe ọláwọn nǹkan tí yẹn máa pa tí yẹn bá wà ní tí yẹn bá wà nínú aṣọ hárọ̀ ni ọlọ́nulá tẹ́kítìlú sọ́yídà wà á ń tún ṣòro ó yẹ báyìí nísìnyí tó inú àǹfààní iṣẹ́ tàmọ́tòrùn nìyẹn torí ọlọ́run tó bá rí bẹ́ẹ̀ ẹni tó bá lọ sọ́hùn tó wá gbé aṣọ hárà mi wọ̀ kọ̀ wá rántí tó ń dà lánìyàn mọ́ àǹfààní táwọn afáàn sọ fún wa nìyẹn wà á ń dẹ̀ ṣe àfihàn eléyìí tá a wílẹ̀ nǹkan sí àwọn náà ní kíni o àwọn náà àwọn wá lọ́rọ̀ filkọ̀dìmì lọ́rọ̀ tí wọ́n kọ́ sọ síwájú ni pé ní yẹjúùdù tàhárì kó túnra rẹ̀ tẹ́ẹ̀tù òfin ni ah àní ìwò ni mo dá ó kóronú sí dáadáa wọ̀yá amẹ́lú bíi zọ níbi kí wàá dó lórí èrò méjì tó rò zọ́nù tó dà léyìí ni ó dà léyìí ni tọba dó lórí zọ́nù èyí tọba wá tààrọ́ jáhà yìí méjì òun ẹ̀wà tẹ̀lé mo dábàá pé léyìí ni mo lò ó dà léyìí ni ó fi alẹ̀ sínú iye méjì nù ní ṣáko ti dé ìtọ́ba wa fọ́lù tọ́ba jura wọn lọ́nù méjèèjì wọ́n pè mí sọ́nù oníwàdó lórí rẹ̀ eléyìí ló jẹ́ múdàrí ó ti yẹ báwọn nísìnyí àmọ́ wà fílì jẹ̀dí nínú ọ̀rọ̀ mọ́mú ṣááfì yìí tó jẹ́ tuntun tó láìsí ní pé ní yẹ̀sọ̀rí fúhu ilẹ̀ kìrọ̀n òun náà dá padà sí ájú kìrọ̀n ni òun lọ́wọ́ lálàáfíà ó dà àwọn tó jẹ́ ṣááfì yìí yà àwọn alátẹ̀lé àfáàwà ìmọ̀mú ṣááfì rahimahullah alimọ́mù náà rahimahullah nínú tí wọn náà gbẹdọ mẹjùmọ wọn sọ níbẹ yìí pé ní èyí tó lálàáfíà nínú méjèèjì òun náà ní kínú kéèyàn dá padà sí hajj kìrọọnù òun náà sì ní kínú òun lọ wà nú ọrọ wọn bákan náà ìmọ̀mù náà wáwí wọn tún gbà wá lọ́dọ̀ àfọ́tàǹkò ní ìmọ̀mù àhàrọ̀mẹ́yìn àlùjúwẹ́yìn ní wọn ní ìmọ̀mù sáfì yìí ń bọ̀ kò dákọ̀ kìrọọnù káàsì hajj kìrọọnù lórí wípé ní dandan èèyàn gbọdọ̀ ṣe ní tí ń sọ fún wa ní pé ní ó sọ bẹ́ẹ̀ kẹ́ntọ́ bá jẹ́ oní èméjì lórí àníyàn tó dà kó lè bá àsànfàní àti kí ni o àti rí fẹ́ hajj ṣe máa bàárọ̀ àti zimati minan nusuk tó bá ti wá di wípé èèyàn ti wá swíìtì ẹ̀ sí kí ni o sí kìrọ́ọ̀nù yẹn tó bá lè fi ṣe ẹ̀kọ́ lórí àníyàn tí ọ̀ràn tí mọ́ bọ́ sí hajj kìrọ́ọ̀nù tó ti parí rẹ̀ iṣẹ́ hajj tọjọ́ náà yẹn kọ́ o ó ti parí ẹ̀ náà nù ni bákan náà ni pé tọ́ba fi mọ lórí pé ní aṣọ ara mi tóun gbé tóun ọ̀ràn tí nǹkan tóun fẹ́ fi ṣe mọ́hun òun filẹ̀ lórí iṣẹ́ hajj nìkan èyí ò ìfúrọ́dùn ni lórí iṣẹ́ hajj nìkan tí ọ̀la níyàn míì lórí pé wọ́n fẹ́ ṣe kíni wọ́n fẹ́ ṣe ọmúrọ́ pẹ̀lú hajj mọ́ tọ́wá sáwọn ṣe hajj ẹ̀tọ́ba ti bọ́ aṣọ ara mi lẹ́gbọ̀tọ́ parí iṣẹ́ hajj tán ó ti ṣe iṣẹ́ hajj náà nù ni kò tún bùkátà sí kọ́ wá san hajj mi lọ́dún mi mọ́ nínú àǹfààní àtòore tí ń bẹ nínú iṣẹ́ hajj ṣíṣe nínú kò sí wípé ní kò ní sùjúdù sàáwí kò ní forí kan lẹ́ pé mo gbàgbé bákan náà nìkan ní kò tún wá ní wàhálà nínú wípé ní wá tún ṣe padà ó ti yẹ báyìí nísìnyí wàyí ń dalí imam ahmed lọ́dọ̀ àfáà imam ahmed tí wọ́n kọ́ àwọn ní pé yẹ jàánu umrọ̀ èyí tó dà lánìyàn yóò wá sọ́ọ́ di umrọ̀ àwọn lè mọ́ béèrè pé náà ọ̀dà wọ́n ní kíyàn dà níyàn ọwọ́ agbọ́sọ̀ ara mi wọkọ̀ wá rántí èyí tó ń dà láníyàn mọ́ àwa ni kò ṣe ó mọ́rọ́ bó ní ṣe wá sí hajj náà barakallahu fikum ṣe bí àkókò àwọn oṣù hajj òun náà ló kù ńlé láti ìlú rẹ̀ tọ́wọ́ gba ibi tí wọ́n gbé e gẹ́gẹ́ bí ní kóòtù rẹ̀ ibi tó ti gba sọ̀hárà mi mi wọ̀ ni kò sọ ọ́ di ọ̀rún mọ́rọ́ bẹ́ẹ̀ ni iṣẹ́ òmùra rọrùn tiẹ̀ kọ́dà kìí fi ìpẹ́ rárá aṣọ láì mọ ìgbà pé ní iṣẹ́ òmùrọ́ tó bá gbàyàn ní wákàtí méjì lé à à ó ní bó ti jẹ́ ó sì níbi téèyàn ti ṣe ni àmọ́ nọ́mà iṣẹ́ òmùrọ́ téèyàn bá ṣe nílẹ̀ ẹlẹ́ gangan nílẹ̀ ẹlẹ́ ibi tán kọ́ tọ́lọ̀nkọ́ tán tí káàbà wà ní ó ti yé báyìí nísìnyí àà láàrin thirty minutes tí wákàtí kan yọ parí ẹ̀ yọ̀wọ̀ káàbà ó ṣe tàwáfù parí tàwáfù tán làṣàṣà bá àti mọ́rúwà kúrò ń bẹ̀ tán lọ gẹ́rùn rẹ̀ kù ọparí o ọparí fẹ́ múra náà nà ní ọyẹ báyìí nìkan so ó túmọ̀ sí pé ní àníyàn tí ọ̀ràn tí mọ́tò sọ di ń múra òun ó sì lè láǹfààní àti ṣe hajj náà tí ìyẹ̀bá ti àwọn ará alájí international sọmọ lọ́njọ́ àràfá ó báyìí nìkan ọlọ́run kọ́ sàánú wa afẹ́bìnrin kudama rahimahullah wọ́n ni ìdá àhàrọ̀mọ̀ bínú sùkín túnmọ̀ nà ti yahoo èèyàn láníyàn pé òun fẹ́ ṣe ìjọsìn kan pàtó nù àwọn oríṣi ibi ẹ̀hájì mu àmọ́ kó débi tàwọn fi báyọ̀ pé ah àní ìrùmú dalẹ̀ kan wọ́n ní fàlámù sọ́fúrú ìlà ayé àǹtá kìṣà èyíkéyìí nínú mẹ́tẹ̀ẹ̀ta ló lè darí rẹ̀ sí èyíkéyìí nínú mẹ́tẹ̀ẹ̀ta ni ó lè darí rẹ̀ sí eléyìí náà wọlé wípé bẹ́ẹ̀ bá sì láǹfààní eléyìí gan ó tún dẹ̀yìn lọ́rùn àwọn tó kù wájú wọn lọ.

ó túnmọ̀ pé hajj ìfúrọ́ọ̀dù lòún ṣe hajj nìkan tọ́wá ti parí pé hajj ìtàn kótó kó yọ wálé padà àtàràmú ni àtàràmú múra náà wá ó ti hajj àti múra náà nìyẹn torí pé wọ́n ní kí ni o bó ti gbàgbé àníyàn o lè gbé èyíkéyìí tó bá fẹ́ nu mẹ́tẹ̀ẹ̀ta adẹ̀sọ́lẹ̀ ẹ̀sán náà fún àpẹẹrẹ tí yẹn bá parí kan èyíkéyìí tí yẹn bá parí nu mẹ́tẹ̀ẹ̀ta ńkọ́ o ìyẹn lè dé kí ni ìyẹn lè mú múra wá lẹ́yìn rẹ̀ tó ti yé báwọn nísìnyí. náà lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfá òní mímọ̀ wọ́n ní wípé ọ́dà afẹ́ fúnrú ẹni bẹ́ẹ̀ wípé ní kó sífì ájì rẹ̀ ń kó sífì ẹ̀sùn mọ́ nígbà tí èèyàn bá gbàgbé lèyí o bí bá gbàgbé ó máa ṣe kí ni ó máa sọ ọ́ di kẹ̀rọ nàbí ìké ìsọ́ba lè kó sọ ọ́ di mi àmọ́ ọ́dà kan gbàgbé ǹjẹ́ àlè ìjẹ́yàn tiẹ̀ lé pé òun dà níyàn ájì ọ̀padà wá sí dị ẹ̀kọ́ lánìyàn hajj wọn ti ń jẹ̀ sí múrọ́ ǹjẹ́ alẹ́ ti bẹ́ẹ̀ àá èyí tó pọ̀lọpọ̀ àwọn àfa sọ òun náà ní pé burú àníyàn wa múrọ́ náà wòye tó bá sọ múrọ́ kò ní àfẹ́kì sí hajj bí ẹ̀bá ti àfẹ́kì rẹ̀ kọ́ bùkátà bíya ó ti yé báyìí nísìnyí ẹ́ tó bá ti pé ẹni tó gbàgbé lẹ́ǹkan wọn ká ní hajj ló bá gbàgbé tó yẹ ni àníyàn rẹ̀ ó wá gbàgbé rẹ̀ tó padà lọ sí kìrọ́ọ̀nù tá a ní kó bọ́ sí ọbọ̀ ti dé ní náà nìyẹn káwa ní ọmọrọ ọlọ́ba dà tẹ́lẹ̀tẹ́lẹ̀ òkìtọ̀ bóun ti ń lọ yìí ọmọrọ lòun dà ọ̀pọ̀lọpọ̀ àwa tọba padà lọ ṣe é báwọn tọ́da padà sékè ìrọ́nù náà ó ti gbé umrọ̀ rẹ̀ náà nù ní ó ti yé báyìí nìsín ọ̀dà tọ́ba wá fi lẹ́yìn tàwáfù ní kọ́ lẹ́yìn ìgbà tó ti tàwáfù tán lọ́sà wípé ní à tí mo dá tí àníyàn náà náà ó parí tó ti yẹ báyìí nísìn so nínú àwọn nǹkan tí àfẹ́kájọ gbé yẹ̀wò náà àwọn afáàmì sọ míì wọn ni kọ́mọ̀ sọ ọ́ di umrọ àmì èyí tó dáa jù ó ní kíni o kò sábúrú bẹ̀ kíyàn bá lè ṣe kíni tó bá lè sọ ọdún ìfẹ́ bẹ́ẹ̀ náà di umrọ eléyìí tá a fẹ́ sọ yìí ẹ̀kúnrẹ́ eléyìí ǹjẹ́ ọ̀dà ọkọ̀ gbàgbé ọkàn dégbòrò mọ́kà wọ́n ò gbẹ́ni tọ̀ alàmì tó ń gbé yìí gẹ́gẹ́ bíi sahajì òun fẹ́ ṣe kíni òun fẹ́ sí ìṣẹ̀ṣẹ̀ umrọ náà ǹjọ́ lè ṣe ọ̀rọ̀ àwọn àfáà lórí rẹ̀ mẹ́ta ni aláàkọ́ ni pé ní anáhù wá jìmùn wọ́n ní dandan ni ó lè ṣe bẹ́ẹ̀ dandan ni kó ṣe bẹ́ẹ̀ ilé ìtàwí ni ọ̀rọ̀ tani ọ̀rọ̀ àfáà wa abdullahi ibn abbas radiyallahu anhu wa arda ọmọ ibn hazm àti àfáàdàn pé ní ibn hazm zọhírì ẹlẹ́ẹ̀kejì ni pé ní anáhù sunnatu mustahabba kó chéńjì ẹ̀ sí ni kò lẹ́tọ̀ọ́ òṣè kí ni o kò lẹ́tọ̀ kódà àwọn tí ń pé wọ̀ gan ni pẹ̀lú ilé ìlọ́pọ̀ ju lọ́rọ̀ àwọn àfa àtìmọ́tì àbí àní àbí ànífà àtìmọ́mù mọ́lìkì àti ìmọ̀mù sáfẹ̀ rahimahumullahu jami'a ọ̀rọ̀ àwọn kan sọ wípé ní èèyàn lè tẹ́ǹjì iṣẹ́ hajj sí iṣẹ́ umrọ kí èèyàn tẹ́ǹjì àníyàn rẹ̀ síra wọn ẹ̀rí wọn ní eléyìí wọn là níbi ọsọ fún àwọn kan náà sọ̀hábà rẹ̀ yìí pétọ̀ ẹni tí ọba ti mẹ́ran àdáyà rẹ̀ wá láti lé àbí kò mú wá láti miqat ibi àti gbà sọ́ra níwọ̀ an yaj'alaha umra kó sọ ìjáde ńlé rẹ̀ fún hajj ní kóso kí ni kó sọ di umra tọ́wọ́ parí rẹ̀ àwọn tó jẹ́ nǹkan ìwọ̀ ń yọ àdí ẹ̀tọ́ fún ẹlẹ́kejì inú ẹ̀rí wọn ni pé ní kasratul ahadith as-sahihah fi dhalik àwọn àdíìsì tó lálàáfíà lórí gbùngbí yóò pọ̀ gan gẹ́gẹ́ bí nǹkan tí wọ́n amúlùmí hanbal tó sọ wípé ní àìndí àhàdà àṣàrò àhàdìsá sọ̀hí hanfi zàlì olóhùn láti ti bí mọ́kànlá tó ti lálàáfíà nípa wípé kí ni o àlèkéǹjì hajj wà sí umrah àti pé nítorí ọ̀rọ̀ nàbí ọ̀sọ́lẹ̀mù nígbà tí sọ̀rọ̀ ọkọ̀ tó bí ànábì wípé ní ànábì oníyìn ájìtẹ̀wì hàlìhíyàlẹ̀ àmì him àdà ẹ̀dàkùn sọ́dún yìí sọ́dún wọn yìí nìkan náà ló wọ́n gbọ́dọ̀ mọ́ ti ájú tàmọ́ tóun tẹ́ pa wọ́n láti èyí ni amlil abed àbí láéláé ni ànábì ni bẹ́lil abed tí kò sí pé kí ni o láéláé làfẹ́ kan wọ́n máa ṣe wàyí ní lọ ọmọ ta dákọ̀ láti fi hajj ilẹ̀ ayọ́ mi lè kéyàmù àti kíkọ́ lé lẹ́yìn kọ́ ọmọra ti kí ni ti wọnú hajj kì í ti tálíkì àmì èdè àwọn kan máa tún múra wọnú hajj yìí wọ́n tún sí wípé hajj kìrọ́ nù àwọn kan sì mọ̀ tún pé ní umra wọnú hajj wọn ó tù sí hajj tàmọ́tọ̀ràn wípé ní umra tẹ̀lé hajj ló túmọ̀ sí àwọn kan nìyára o umra wọnú hajj wọn ó di iṣẹ́ aláṣepọ̀ nu àtàjì àti umra ó ti yé báyìí. fàdẹ́lẹ̀ tẹ́lẹ̀ anáwó lẹ́sà mọ̀tàtàn bíi sọ̀háàbà bàtà níbi wa ni pé ní bẹ́ẹ̀lì abad wọ́n mọ̀ sí lọ gbére ni wọ́n ní ẹ̀rí táwọn fẹ́ mú bẹ̀ ní pé àti pé kí sáwọn sọ hábà nìkan lónìí lóòótọ́ àwọn ni sábà bíi ti wáyé rọ́pọ̀lọpọ̀ wọn ni òmẹ́rin àdáyà rẹ̀ lọ́wọ́ láti tó túnbọ̀ wá dímọ́kà tó ti yé ẹlẹ́ẹ̀kẹ́rin wọ́n náà fáwọn abdullahi ibn abbas afáwọn musa làásà rẹ̀ lọ́wọ́ anúmọ̀ wà rọ̀ ọ̀hún wọn náà méjì ní fatiwa tó máa ṣe lẹ́yìn àníbẹ̀ rasalam wípé èèyàn lè ṣe kíni o èèyàn lè ṣe ìṣe ń jẹ àníyàn ájì sí kí n ṣe fún mọ́rọ́ fàdálà annahu ghayru khasin bi sahaba ó túnmọ̀ sí pé ní sahaba nìkan kọ́ lónìí wọ́n ní bákan náà anábà muhammad sallallahu alaihi wasallam anábì ṣe umrọ lẹ́ẹ̀mẹ́ta ó ṣe umrọ mẹ́ta gbogbo mẹ́tẹ̀ẹ̀ta ni àsìkò hajj ní bọ́ sí eléyìí ló ṣàlàyé fún wọn pé ó lẹ́tọ̀ọ́ ká ṣe umrọ lásìkò hajj ká ní pé nítorí ìṣẹ̀lẹ̀ yìí pé wọn ò mú ẹran lọ́wọ́ lọ́pàá bí ní fún ó chéǹjì ájì wọn sí ọmọ rọ́ni ẹ́n tọ̀ íńtánẹ́ẹ̀tì ṣe tó fi yapa àwọn kèfèrí yóò mọ̀ jẹ́ òfin fún wa ìdọ̀gálì tí a mọ̀ ná adílẹ̀tìlmánì àìyàn lè fàṣẹ ẹ̀rí àwọn tán ní pé ní o a lè chéǹjì síra wọn o èyí tá a dà lánìyàn kọ́ o òun náà láàmú bá lọ òun lágbàdàmọ́ kan sì bí ìfìnlá adọ́rọ́ kó fún alágbóyè sìn ẹ̀jú báyìí lọ rọ́bàná àtìnà mi lẹ́dùnkà rọ́ḥmà wà á jìhìnà mi amúrinà wà á jì lẹ́nà mi amúrinà rọ́ṣàdà الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين والصلاة والسلام على أشرف المرسلين محمد بن عبد الله وعلى آله وصحابه الطيبين الطاهرين أما بعد أجمع زواج nínú روثان بالو ننفع a في من lo nipa oro n pa wipe nje a ẹ̀rí àwọn tó ní pé rárá o èèyàn lè gbé ara mi tó ń fẹ́ hajj kọ́ wá sí ilé ìṣòro mọ́ ẹ̀rí wọn lábẹ́ máa fúnra wa wọ́n ní aláwọ̀ ni pé anaha na sọ̀kọ̀ wọn láwọn ẹ̀rí tó wà ń bẹ́ẹ̀ ẹ̀rí tí àdìwọ́gi ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí wọn òfin wọn tá ń lò àti mọ̀kúrọ̀ wọ́n ní ẹlẹ́ẹ̀kejì ní irú ètò wọn ṣàlàyé ìṣẹ̀lẹ̀ fún ìsáwọn sọhábà yẹn tó ṣàlàyé ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ sí wọn wọn tó bá rí lẹ wọn sọhábà nìkan ni wọn ní torí àwọn ni wọn tẹ̀lé ànínẹbí jáde láti mẹdínà tí wọn sì mú àdáyà wọn lọ́wọ́ tọgẹ bó ṣe wọn náà bá wà lè hàdí fún bìlá lọsọdọ bàbá rẹ ó ní pé òun sọ pé yàrá sọlọ èyí sọlọrun àbí gbogbo èèyàn lápapọ̀ ànábi ní bẹ́ẹ̀lẹ́kùn kọ́ọ̀sọ̀ ẹ̀yìn nìkan lẹ́dá nǹkan yẹn ni àyíṣàwí sọ̀wọ́wọ́ abu dawud wa nasarar mọ́jọ́ wa ahmed àwọn mẹ́rẹ̀ ni àwọn ẹ̀sìnkínú àwọn ẹgbà wa àyíṣàwí sọ̀rọ̀ ní ìṣàárí ọjọ́ náà ní ọ̀dọ́ ó sọ wípé ní àlùmọ́tà nínú iṣẹ́ hajj fáwọn sọ̀hábà níbi yìí mọ́mọ́ náà rí àtàwọn mìíràn àwọn afá náà wọ́n ní àrọ́dà bẹ̀rù mọ́ta sí fásitì olùhajì ẹ̀rọ ọmọrọ̀ tá a bá sọ wípé ní ànábì sọ fún wa wípé ká sọ alùsọ̀ọ́sẹ́ hajj káwọn sọ hábà sọ̀ọ́sẹ́ hajj wọn di iṣẹ́ ọmọrọ̀ wọ́n ní ìtumọ̀ rẹ̀ ní wípé àlùmọ́tàn àlọ́gbàlérò ká ní bá sọ pé mọ́tàn àlọ́ nítorí túmọ̀ sí kínníkínní o ká ṣe fásitì hajj sí umrọ ní ibi ní ká kọ́kọ́ fi umrọ bẹ̀rẹ̀ iṣẹ́ hajj afáwọn Abu Dawud lẹ́ nǹkan sí wọn lábú dáàlì jùlọ rẹ̀ fún wọn wọ́n lọ́nà ọ̀rọ̀ wọn ló sọ nínú hajj kan ó sọ nípa tó bá ṣe hajj tó padà wá taari umrọ síwájú mbẹ lẹ́mìẹ̀kùn dáàlì ká ilà lè rọ́ọ̀kì bẹ̀rẹ̀ lẹ́sìn káyánú máa ń lọ sọ́lá gbogbo ọ̀rọ̀ tiẹ̀ ní pé ní à kò sí fáwọn ẹlòmíì àwọn tí wọ́n bá nẹ́bí rìn tán bá nẹ́bí kìnìún àjò lọ́dọ̀ yẹn àwọn nìkan ni wọ́n ní kèsì fún àwọn ẹlòmíì nínú àwa àlùmọ̀ ẹjọ́ ìdìpọ̀ aṣọ síwájú lẹ́sìn pé nígbà yẹn àwọn kan ní pé àwa náà lè ṣe pẹ̀lú ẹ̀rí wọn tí wọ́n bá sọ̀rọ̀ nígbà muhammed sallallahu alayhi wa sallam yóò mọ̀ ṣẹlẹ̀ nígbà kan bá kan ṣe ní àá kí wàá nìkan táwa ń ka ìwádà lórí báyìí náà nínú ìdálólórí rẹ̀ ni wípé sorí bọ́nà bá jẹyọ kan àti lọ àti bọ̀ ọmọ ènìyàn la bí ọ̀rọ̀ bá jẹ́ bí ọ̀nà tọ́wọ́ òlú kan bá jẹ́ yọ̀ọ̀kan àti jáde yẹ̀ngùn nígbádùn ara rẹ̀ torí tó bá ti wọlé bá tó bá lọ dẹ́wọ̀n àwọn wò wọ́n dúró ní ìtàní pé jáde bọ̀ wá ọlọ́run bá subhanahu wa ta'ala kò fẹ́ wàhálà fún wọn ní ẹ̀sùn yìí gbogbo àwọn táwọn fọ́n sọ pátápátá yìí àgbọ́yé ni lábẹ́ ìdẹ̀kùn tọ́lá bá ṣe fún mùsùlùmí ọ̀gbọ́sẹ̀ àgbọ́yé ni bá àmọ́ lábẹ́ ìdẹ̀kùn tí Allah subhanahu wa ta'ala bá ṣe kí ni o tọ́lá bá ṣe fún àwọn mùmí nínú bọ́lọ̀wọ̀ bá ní ìdẹ̀kùn ṣe fún wa kí làá ṣe fọ́lọ̀wọ̀ kò sí ìdẹ̀kan tá a lè ṣe fọ́lọ̀wọ̀ bá wa lẹ́yìn tá a sọ wọlé nígbà lọ sí hajj a sì ṣe hajj náà àmọ́ ṣe hajj tẹ́ ẹ fẹ́ ṣe yìí sórí gbogbo àwọn ìdàgbàsókè tọ́pọ̀dà ń bá ìgboro mọ́ta àtàwọn ààyè láti mọ́ sílé hajj lóde ní tí ò bá sáǹfà ní irú àwọn nǹkan báyìí ni ọ̀lọ́rẹ̀ àtẹ̀gàn ìwọ́n mọ̀ wo nísìnyí àwa táwọn wá láti ìlú wa kó sì pé èèyàn lè ṣe hajj tàwọn tọ́ àwọn hajj nìkan ní òṣè oye tó wo pílẹ̀nì dà báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí ná àti tí wọ́n ń ṣàjà àwọn tó ń lọ sí hajj kọ́ wa ṣe wípé ní bẹ́ẹ̀ yẹn bá ti ná gbogbo owó yẹn yóò kàn padà wálé padà òní lè ṣe òun mọ́rọ́ sọ̀rọ̀ pé tí ó fi kú lè má lè ṣe òun mọ́rọ́ àbí ọ̀nà kan ọlọ́mọfà rẹ̀ ti wá ká dúró lórí nǹkan tó ti lé wa báwọn wípé ní kí ni o ìyẹn kúrò ńlé ọlọ́run lọ́ọ̀ fi ṣe ájì kò sí lọ́pṣàn míì kò lè yí padà fi ṣe ájì òun nìkan ẹ̀yìn wòye ni àbíkẹ́ ẹlẹ́ẹ̀kejì kọ́mọ̀ sáǹfààní wípé ní ìyẹn lè ṣe kí ni o ìyẹn lè ṣe tàmọ́tọ́ àbí ìyẹn lè ṣe kìrọ́ọ̀n àbí ìyẹn lè ṣe ìfúrọ́ọ̀d ẹ̀tọ́ bá lè ṣe ìfúrọ́ọ̀d yẹn torí pé ọlọ́run sọ láì mọ iye ìgbà pé lè yẹ ṣe hádú mẹ́nẹ́ẹ̀fì aláhùn wọ́yẹ́ zukuru sumallah gbogbo gbà tíyẹn bá láǹfààní àti mọ̀ lọ sí haram ẹ́ wọ́lọ́hì orí ẹgbẹ́ mẹ́fì pọ̀ ọlọ́run kí ni ìyẹn ṣe hádú mẹ́nẹ́ẹ̀fì aláhùn àǹfààní ń bẹ ní à hajj à ń fẹ̀ntọ́nà gbàgbọ́ láti tọ́nà bá ní kọ́mọ ọlọ́ọ̀dà àǹfààní bẹ̀rẹ̀ mẹ́tò kọ́ nínú àǹfààní tó wà ń bẹ̀ tí ò sí kà tán òun náà ní wípé ọmọ wípé ọlọ́wọ́ ọba lágbára ju gbogbo wa lọ fẹ́ntọ́ bá jẹ́ pé kò tiẹ̀ wá nǹkan méjì lọ torí èmi ọmọ bẹ́yẹn ti tó bó ti kàǹkà tó àjọ tàwáfù kò sí tàwáfù spẹ́sà kó lórí ìlú kankan àfi tó bá fẹ́ sa jírí tó fẹ́ lùsà àkókò tàwáfù rẹ̀ lókun àjọ wọ̀ ọ́ ni wọ́n jọ darí wa ni àjọ sásàfà àti mọ́ríwà ni wọn ò gbé mi síbòmíì àgbàlagbà afá àtayé ń pariwo tó ń gbógi ẹ̀hún ẹ̀jọ̀ pàdé mbẹ́ níbi títí ẹ̀rọ gbọ́dọ̀ bọ́mọ lọ́wọ́ ó ṣe jẹun ló ṣe tiẹ̀ ṣẹ̀bá wa dé Muzdalifa lórí ilẹ̀ afá ilé tó ń sùn sí tó o pé à ń jẹun tó ti ní táìsì mbẹ́ òkú oríire ṣẹ̀bá dé Muzdalifa àwọn òkúta kéékèèké lẹ́tà lọ́wọ́ ńbẹ́ńbẹ́ ibi tá a sùn sí tọba rí pàdé ńbẹ̀ òṣè lọ́tù tọba rí lọ́jì ńbẹ̀ òṣè lọ́tù àtolówó àtolùsì àjọsùn bẹ̀ mọ́júmọ́ ni tẹ ẹ bá wá dé mìíràn gbogbo ẹni tí a jì pátápátá lọ́gbọ̀dọ̀ sí àlùmọ̀bí ìtùbí mìíràn á lọ gbé mìíràn ó túmọ̀ sí pé tọ́nà bá lálẹ́ kìí wọn kò wọ́jọ́ nìyẹn kò ní sálẹ̀ àìmọ́ wà ń bẹ ọ̀gbá ìkòlùsẹ̀ ní òní sí ń bẹ̀rẹ̀ torí pé àwọn fẹ́ ṣe hajj ọ̀wá nílò mímú onílò tún mú sàlíbà gbọ́dọ̀ tàbí kún nínú ṣe hajj lọ́wà ní àwọn èyí wọn ọ̀tọ̀ ọwọ́ akú wípé tọba wá dáwọn ààyè òun gbogbo ààyè tó ń gbé lẹ́yẹ kọ̀ọ̀kan wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ànábì ọlọ́run náà gbàdọ̀ kọjá fa alẹ́jùmọ̀sọ̀lá tó ọyọ kọ mọ wípé ọlọ́run sọ pé ẹnì kan pẹtọ azim finna sibil hajj dìde lọ pé àwọn nìkan wá sí hajj ilé ọlọ́run lọ́dún náà ti ń pariwo òun mọkàdín e ìdìlú lẹ́yìn òun àtọmọ rẹ̀ ismail àtìyàwó rẹ̀ hajarọ kò sẹlẹ omi bẹ ó sì pèpè tí dálítì àmì èdè owó ọmọ dáhùn ẹ̀dá kan torí ọlọ́run àwúre wo ló wá lò àwọrò wo ló wá lò tí wọ́n tún wá ń da rẹ̀ láàmú wọ́n tún wá parọ́ tàn wọ́n gbọ́n tó bá dé sàwùjú kọ́ lọ́ọ́ gbé yèké mọ́kà wá. a ìròrí àwọn èèyàn mà dáńdù wà lọ́ba ibi tó dé tó ṣe wípé ní ààyè tí ọlọ́run ọba sàpọ́nlé rẹ̀ jù ní. báwọn kìíní ìṣe wá rí yìí ìwọ owó iye dùlù iye àwọn àlejò ọlọ́run tán máa wá léyìí táwa tó ń gbà wọn. èyí tí ìjọba sáwọ́dí rí ká òun náà lè two million wọn ka èèyàn péré ni o nítorí pé òun ni àkọ́kọ́ hajj lẹ́yìn kòrónà pé ẹja ti tẹ́sí ẹ̀ wò àmẹ́mi sálábàpàdé ẹgbẹ́ nìkan ọmọ france ni ó ní láti múra inú rọmọdọ́nù lòun ti wà ń bẹ̀ hajj. Ah, bó lè fi mánéjì oní ọ àwọn pọ̀ bẹ́ẹ̀ so ó túmọ̀ sí pé ní àwọn ẹ̀dá kan bẹ́ẹ̀ pé ní wọn ò wọnú àkọọ́lẹ̀ gọ́fíńmẹ́ntì sàwùdí àwọn náà ti fi ṣe hajj tẹ́ẹ̀sì ní bá wọn mọ̀ pé wọn ò sanwó wọn wò bẹ́ẹ̀rù wù ṣe pọ̀ tó wù kí ni ogun ń lọ sí wọn lọ sí ṣe hajj ìwọ náà wà bíra rẹ léèrè wípé ìjọsìn wo ló kù nú ayé káwọn ìgbọdọ̀ mọ́pàdé mẹ́wàá wọn.

sàwùjú wa ń gbìyànjú wọ́n ń ṣe iṣẹ́ lọ́pọ̀lọpọ̀ àmọ́ tó ti bẹ́ẹ̀ náà èrò pọ̀ ju ètò àti iṣẹ́ tí wọ́n ń ṣe lọ lọ́fà tó ṣe wípé tíwọ̀ náà bá lágbọ́yé o ò ní dákún fayé ṣe ti tí àwọn ìjọba òun yanjú tó nígbà mí báyìí wọ́n mọ àwọn ètò òun débi wípé bẹ́ẹ̀ tó ń lọ báyìí ìwọ́n rò pé bí sọ́fẹ̀sì ibi tí kàá bá wà lọ́nà lọ́nà tọ́ba gbójú òkè wọ́n rí pé ní o ti lọ bá àìrí bí first step nígbà míì àbí second step báwo la ṣe dé yìí torí báwọn tọ́wọ́ ń sálẹ̀ pọ̀ ẹ̀ ẹ̀ gbọ́dọ̀ kọ lu ẹyin bẹ́ẹ̀ nìkan báyìí lè ṣubú lẹ́yìn tàwọn kù lọ́wọ́ èyí tẹ́ mọ̀ ṣubú bẹ́ẹ̀ táwọn lọ́mọ yìí ẹ̀mí sì máa bọ̀ rẹ̀ nínú àwọn ètò tí wọ́n mọ mójú tó nù mí ibi tọ́ ọ bá gbà wọlé báyìí kọ́ lọ́ gbà jáde ọ gbọ́dọ̀ wá ètò bẹ́ẹ̀ torí pé bí tẹ́ gbà wọlé àwọn tó ń bọ̀ wá náà pọ̀ tọ́bọ́dà nìkan wò ní tí wọ́n tì àfi fáwọn tí ìgbà tí ìṣe ọmọrọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ rárá wá wò nínú ààyè tí èé dá láyé òun náà láyé wọn níbi tẹ́yìn bá ti ń kalẹ̀ wọn pé parí sí ájì báyìí kẹ́ ẹ tó lọ ọ̀hún àwọn kan ti ń dékun ṣe ń múrọ́ níbi táwa tí ìjọ táwa lọ̀gbọ̀ táwa ń palẹ̀ wọn pé tọ́wọ́ adúgbò wọn náà pé àti parí sí ájì tán táà ń kó àwọn kan sára táà ń palẹ̀ mọ́ bá wá wí ní náírọ̀nù

láti gbé àtàná làwọn ti wọlé à ní wọn sọ wá máa ṣe é nù àyè tí ìdá tí wọn gba àlejò ní gbogbo ògbà láyé mi nínú agbára ọlọ́run àti tí yẹn máa lọ lọ́run nù mí bákan náà ni wípé tẹ́ ẹ bá débẹ̀ èèyàn gbàgbé pé báwo lè léyìí ṣe báwo léyìí ṣe rí ẹlẹ́yàmẹ̀yà wọn gbàgbé rẹ̀ ọmọ ọdún kan lágbájá ọmọ ọdún kan kọ́ lágbájá mo dó láàrin ibi tá a ti ń tàwa bùn lọ́kan abákankan wà lẹ́yìn mi ní ọdún ah ilé ìtura ọdún àwọn ọmọ ghana ń jẹ àlè rí béèrè béèrè lọ́wọ́ rẹ o wọn ní bàbá yorùbá ni mí ah ó dì mọ́ mi inú rẹ dùn wà ní iná sàlàyé tó gbọ́dọ̀ ó ti sàwá fún wọn. pọ̀tọ́ wa parí ọ̀hábà ń kọ́mọ níwò ní inú lọ́mọ ọlọ́run ọmọ ọba mi lòun àkẹ́ra wa dáadáa. bó ṣe wá rí òun náà ní ìjókòó tó mu jòkó láti ní ààyè ibi tí àti mo ti tàwa kù yẹn nílẹ̀ ilẹ̀ nísàlẹ̀ sàlẹ̀ pátápátá mi lára kàába ẹjọ́ tí mo fẹ̀yìn dídùn tí mo ti fẹ́ méjì náà nù. àwọn tá a jọ jòkó ènìyàn kan lọ́mọ nàìjíríà ti mọ̀ wá láàrin oríṣiríṣi ìdájọ́ jòkó bẹ́ẹ̀ tá a jọ ń sọ̀rọ̀ ẹ̀ńtọ́gbọ́ lárúbáwá àjọǹsọ̀ lárúbáwá àjọǹsọ̀ fáwọn ọjọ́ ọ̀gbọ́ ẹ̀ńtọ́ gbé èbó òun ilà hajj islam ìsìlámù yìí náà ìwọ náà béèrè wípé níbo ni irú ẹ̀ tún wà nù ayé ọwọ́ ká àwọn àǹfààní míì tọ́pọ̀ táwọn èèyàn máa ń jẹ ọlọ́ọ̀yà àwọn èèyàn ń jẹ àǹfààní pé wọ́n lọ sí haram wọ́n lọ sí ìbádà ọ̀gbọ́sẹ̀ àǹfààní pọ̀ torí fi ẹlòmíì mọ́kàndínlọ́wọ́ wà nù àníyàn rẹ pé nítorí lọ́ọ̀ sí lọ́hùn nù connection nígbàtí mi lọ òun èmi ọmọ lówó ọlọ́run ọ̀fẹ́ fi àhájì dákò má fi àjẹ́ mi o nígbàtí a ti dọ́hùn lákọ̀ọ́kọ́ ọdọ́ tí mo lo alẹ́ ní hárọ́mù mo sì pàdé ọ̀gbẹ́ni kan ẹ ọ̀dẹ́ lárúbáwá làjọ ń sọ síra wa ọkàn wa bá mi lóṣù tèmi sẹ́yìn ní àkọ́mọ́dájú mo ń sọ lárúbáwá kọ́ ìlú wo ni wọn nàìjíríà ní ah, ṣé mo ti wá sí ní ìyànjáde sí ìjáde wá sílẹ̀ lárúbáwá rí o. nígbà tó sì bù mí lówó hundred euro ló bù mí ó ní kí n lọ́sẹ̀ bóun euro ah allah ibà rẹ̀ ṣe lóríṣiríṣi ọlọ́run lọ́wọ́ máa ń tẹ́lẹ̀ ní ìgbà tó jù bẹ́ẹ̀ lọ bàbá kan náà pàdé mẹ́mọ́ yámánì ni nígbà tí lọ à ń bọ̀ wá àlọ́ sí ìta à ń padà bọ̀ lálẹ́ bàbá àwọn wani pé ah ẹ̀wọ́ tó wájú ájò ńkọrin lárúbáwá ló ti sọ ó rà pé bóyá ọkọ̀ rẹ̀ tó ń tọ́gbọ́ lárúbáwá ń bẹ nù wà mo wá dàlú ìpínlẹ̀ kọ̀ọ̀kan ni bó ti bẹ̀rẹ̀ náà bá wọ̀ mọ́ mi lọ́wọ́ ọlọ́kọrin mo ní bàbá pẹ̀lú ká máa ṣe jìdá lólóhùn ṣe jìdá àdìpọ̀ òun fẹ́ gbálà yí ọ̀rọ̀ ni àtàjọ ń sọ̀rọ̀ àjọ ń sọ̀rọ̀ ìgbà tá a fẹ́ dọ́dọ̀ bí òtẹ́ẹ̀lì ti wá tán lọ́wọ́ ni òun mọ̀ pé mo ọkọrin o ike bẹ̀ mo ní fọlábà òun láì àwọn òun fẹ́ mú mi ní kíní kan mú ní kíní kan náà olówó gbé mi kúránì fún wọn ní nǹkan mi à mo ní kúránì náà tó lẹ́bùn wọn náà fojú ikú tó bá ní nǹkan mi tó yóò fún yàrá òní fún yàn àìwá mọ iye bẹ́ẹ̀ nínú tó já nfààní táyé ń lọ sí yàtọ̀ sí yẹn ọ́ dá àwọn ààyè lóríṣiríṣiríṣiríṣi ìsìláàmù etí ẹ̀sìn bojúbojú kìí sì ti ẹ̀sìn tó ní kọ̀rọ̀ gbogbo bí sáà níbi lò lọ́pọ̀lọpọ̀ ẹgbẹ́ lóde wọn ló rí pé ní orípa àwọn nǹkan rèé lánàá bí wọ́n ṣe lò lánàá náà rèé ìgboro bí sáà níbi béèrè sallallahu alaihi wa sallam ìbí wọn sáà níbi béèrè ìdán sáà ń sọ hábà béèrè òbí wọn ti dagun wúlò rè so ó fi mọ̀ pé ní ìsìláàmù yìí kàn ṣe ẹ̀sìn àrònúkọ àbẹ́rùn kankan lọ mú wọn bí kan táwọn òkú oníkan tó gbọ́n pé ẹ̀sìn lárúbáwá ni ẹ̀sìn táwọn bàbá àwọn lè yorùbá lóòsà kálẹ́tàn bàbá yín lè yorùbá lóòsà èyí tí tí kùrántọ́ wà lẹ̀ lárúbáwá náà sọ̀rọ̀ òòsà àdókọ̀ náà sọ̀rọ̀ samanaka ẹ̀sìn ti yí lẹ́ẹ̀ ní mojútu rẹ̀ kàn máa wí lórí lẹ́mù náà ní ìtàntí ọ̀fẹ́ tẹ̀múlẹ̀ bèní yìí ọba abúrọ́hà tọ́fẹ́ wá já sàábà lójú tọ́fẹ́ wá wó ààyè ibi tó tẹ́kù tó sí ńgbà tó dé títí mẹ́mẹ́rẹ̀ wọ́n ń pè nìkan náà ní mahadum surgeon àwọn àìsàn tó wá gbàsẹ̀ ń wà níbí àdúgbò tí wọ́n lé ẹ́ ó sùn gbẹ̀ngbẹ̀ lẹ́gbẹ̀ẹ́ tẹ̀lé wọn ò kọ́lé tí wọ́n ti tẹ̀tẹ̀ rẹ̀ wọ́n pè mọ́tàlá ti tẹ̀lé mọ́sídìdì táwọn kan náà lọ́ọ̀kọ́ abẹ́bí tó jẹ́ mùsùlùmí lọ́dún náà lọ́hùn dèní yìí ń bẹ ní bẹ̀ tí wọ́n wọn ẹnìkan fún òde bẹ́ẹ̀ wọ́n á ra gbàdí báyìí dè ní ìlú pẹ́tọ̀ ààyè yìí ni mọ́síbì dìrọ́rù wà mọ́sálásí tí wọ́n kọ́ láti fi tú ìjọ mùsùlùmí tà níbi ìkírun pẹ̀lú wọn mọ̀dínà ká tọ́lọ́ nílò ẹnì ọkọ̀ gbọ́dọ̀ débẹ̀ ẹnì ọkọ̀ gbọ́dọ̀ kírun bẹ̀ dì ní ìwọ̀n débẹ̀ wọn ò tẹ̀ra wọn ò ti yọwọ́ rẹ̀ wò àfà ó tó lóòótọ́ àbí ó tó lóòótọ́ igbó ìsìlámù ẹ̀sìn òdodo ibi àníbù ẹ̀ mú dúró dèmí ìyójú ẹsẹ̀ rẹ̀ ń bẹ́ẹ̀ bá àwọn àfa sọ fún wa ibi ní àfa ibn Kathir rahimahullahu ta'ala nínú àkọọ́lẹ̀ síra rẹ̀ òun náà ti kú ti pẹ́ nígbẹ́fà nígbà tí síra níbi di ọgọ́rùn ọdún kẹjọ ló kú ọgọ́rùn ọdún kẹyìn láláwa yìí ọ wá ní ní ájì ọdún mélòó kan táwọn kan ṣe kẹ́yìn inú àwọn àfa àwọn wọ́n sọ fáwọn wípé ní àwọn sì rí dèbí ẹmọ kẹta níbi ìbùrọ̀ nínú bẹ́ẹ̀ àmọ́ ń bi ìfọwọ́pa àwọn èèyàn lórí tìrìtìhùn ló jẹ́ kójú ọmọ kàwọn ti bí ẹni parẹ́ kó tó àdúgbò gbé sínú ṣógbà lẹ́yìn kan lọ wò lọ gẹ́rí rẹ̀ mọ̀kọ́mù Ibrahim ẹ̀yà níbi Ibrahim so gbogbo báwọn kìíní ṣe tó kálukú ń lọ pẹ̀lú àwọn àníyàn oríṣiríṣi láti lọ pàdé nǹkan wọn bọ́ọ̀ bá wá nínú sùkùtọ̀ lágbọ̀ọ́yé tó fẹ́ lọ ṣe nígbà míì ǹtẹ́ yóò rí méjì kí yóò gbàgbé àníyàn rẹ̀ nígbà míì sì ní bẹ́rò bá ti pọ̀ tó ló máa fi láǹfà nígbà tó bá ti ìpè á ah, pẹ̀lú bí kìíní ìṣèyí tó gbẹ dígádígádí yìí ṣé mi wá ní sọ hajj tèmi ní tàbá tó wọn báyìí ṣé ìwà ní sọ tèmi di kìrọ́ọ̀nù báyìí ṣé ìwà ní sọ tèmi di ìfúrọ́ọ̀dù báyìí léyìí tí ó sì ní dí ọmúrọ́tọ́ padà sí lẹ́yìn lẹ́yìn lọ́wọ́ ó ti yé báyìí nísìn nítorí àkókò ọjọ́ ti lọ abẹ́lá subhanahu wa ta'ala kó fún wa ní àgbóyè ẹ̀sìn ẹ̀dùn báyìí lọ àwọn tán wà lọ́hùn ọlọ́run fún wọn ní sí o wá gba ní ìbádà fún wọn àwọn táwa ní ètí ìlọ tá à ń jẹ́ ìran rẹ̀ ọlọ́dà fún mọ́sáájú káwa náà lè lọ o má ṣe ilé wọ́ wa má ṣe ilé ìwọ wa walakin la ní illallah ní atina min ladunka rahmatan wa hayyi' lana min amìnà rashada